àti lọ àti dé ẹni orí yọ ó dilé. wọ́n lẹ́ni tí ò kíni kú ilé òun náà tó pàdánù ẹ̀ káàbọ̀. Ah, ẹ ló jẹ́ kẹ́mi máa kí yín mo gbóbi tẹ́ ẹ ti ń gbọ́ mi gbé ètò yìí ẹ kú ilé o. èmi ò fẹ́ dàbí ewúrẹ́ tí ò kí lé tí ò kí wọ́n lé tó padà dẹran àmúso àbí àgùntàn gbọ̀lọ̀jọ̀ tóun gbórí wọlé tán tiẹ̀ òun náà kí wọ́n kú ilé wọ́n padà fi ṣe ilé yá ni. ọ̀nlẹ̀yẹ tẹ́wọ́ gbà mí àlejò lẹ̀yìn ẹ tẹ́wọ́ gbà mí àgbà eléyìí ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ọmọdé tí gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ yọ̀ mọ́ mi. wọ́n tún dé sórí agbágbé ọlọ́run ló kú ní kéńdé kélé mi pé mo já mọ́ àmọ́ tọ́lọ́ bá ti kọ́ kò sẹ́ni tó lè parẹ́ ọlọ́ọ̀mọ̀ ṣe o ewu ṣẹlẹ̀ lọ́tún ó ṣẹlẹ̀ lọ́sì kìkì ojú wa là á fi ń rìn àtẹ̀mí àtàwọn tí ń gbọ́ mi yìí òòjẹ́ bí kàn òòjọ́ ṣubú lulẹ̀ wa ẹ wò ó tọ́pẹ́ kódà ó tún ju bàbá lọ ọpẹ́ lọ ah. ẹ̀yin jẹ àbí àkùkù máa rí jẹ ẹ dúpẹ́ ìtẹ́ jẹ yẹn náà ní ìgbọ́ ẹni gàrí lẹ́mu àdé ẹdúpẹ́sẹ́. àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ tó jẹ pé àwọn náà fẹ́ murú tẹ́ mu anyway ẹni àwùṣá wọn ò rí jẹ kódà wọn ò tún rí mu. ẹlẹ́yin jẹun ẹ fẹ́ràn jẹ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín. ẹlòmíì ti fẹ́ràn lákọ̀ǹdùkọ̀ǹdù jẹun kò lálàáfíà tẹ́yìn mọ́ nìyẹn ọmọ ah, ní sáré já yín tán nìkan ẹ lè mọ̀ ẹ ti mọ̀ àbí. Ah. Eh, so therefore ibikíbi tó bá ka yín mú ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àkókò ní tá a gbé fún un yẹsà ṣé ẹ kọ́lé fún un ni àbẹ́kulẹ̀ ń dànù mọ́tò rẹ̀ sọ́nà tẹ̀ ń lo mọ́tò ni. <laughs> ẹ kú lé o lọ́yìn ládùn ẹ lọ́tún ká yín mọ́lẹ̀ yìí òkè ọ́fíìsì ló ká mọ́ anyhow anyway gbogbo ibi tó bá ti ká yín mọ́ bẹ́ẹ̀ kú ni. ẹ wò ó ẹ jẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ẹ mọ̀ pé entertainment tó kún falafala ẹ là máa ń fètò ìṣe kátó tó gbéra wa lọ nínú ẹ̀mí ọ̀rọ̀ nínú ẹ̀mí èdè àtúnjọ bára wa sọ̀rọ̀ tó tún nítumọ̀ lónìí ẹ nà ọlọ́run ló ti kọ́ bẹ̀ ẹ jẹ́ àtọ̀ bó ṣe kọ́ ẹ kúkú ti mọ̀ ọ̀dẹ́lẹ́yẹ àìsíà lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹrẹ. lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jèjì alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ kó lọ́ọ́ bá mi ní fún mi lára tèmi dà ẹ wo ẹ já dálẹ̀ lórí ètò ká wá tún sàlọ́dọ̀ lámìdé bàdó ká gbéra wa wọnú ẹ̀mí ètò lọ tẹ́ ti ṣe tán tẹ́ bá ti ṣe tẹ́ ẹ tẹ̀lé mi ká jọ tọ́nà pú. turn up. Get it up. When people hear the they go turn up, turn up. They go turn up. It is the feeling that why they turn up, turn up. Turn up. Ask the boy, the man, yeah, he turn up, turn up. Yeah, yeah, yeah. See everything that's on Chris over here. See bad guys and the chicks over here. See plenty money and the drinks over here. Hello, alright. You know what super guy from Chris Brown. Never push away, focus on my get down. Never to provide, don't follow, no give out. Give out, yeah, yeah, give The bomb is swagger, what's that about? We kill every Jew and run in the town. The king on the throne, I'm holding up, turn up. Never turn up. Ladies, they feeling it, why they turn up, turn up. Turn up. Ask the boy, no man, yeah, he turn up, turn up. Oh, ti já ayé tán bá a ṣe máa ṣe lórí ètò fún ti tòní a tún máa tọ́nà ọ̀bùn gan-an. okay. it solo, yeah, I look very well. Look what you do, honey, I'll do very well. Oh. Hello, how are you? Everything around you is not proper. Everybody know me, just stop by. If you are talking, I'll try your bar. I'll get the jelly, would you tell Larry? What am I going to see? I don't have a telly. I used to be broke, but now I'm selling. The boy, they hard, so I'm gonna belly belly. I'm gonna belly belly. They know me very well. Now people, which I love, turn up, turn up. Never turn up. Ladies, they feeling like why they turn up, turn up. Turn man, yeah, they turn up, turn up. Ọmọ Èkó nìkan kọ́ ni lọ jẹ́jẹ́. Tó o bá pàdé ọmọ Ògbómọ̀ṣọ́, tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó ṣáàgán ni jẹ́jẹ́ lọ́mọ ń lọ. Báà ti máa ń lọ jẹ́jẹ́ o, ò mí pa aago <laughs> ajá mọ̀ là. since alára broadcasting network tí bá dún sí yín létí táwọn wò pé ibo lẹ já sí yìí ganan. ilé ẹ̀ wo. orin lórí orin èdè lórí èdè ìlù lórí ìlù ẹ wò bí ọ̀pá bá ṣe déédéé ìlù a máa mú ohun tó dùn tó ṣágan jáde ẹja tó tọ́ báyìí. ó pọ̀ lẹ́ẹ̀gan ni opg ó pọ̀ gan opp ó pọ̀ pa mèyọ́dà mọ̀ palẹ̀ mọ́ abúlégọ̀ ẹ ṣí kalẹ̀ ẹ ṣí ilẹ̀ ó ti kórin iṣẹ́ wọlé ní tiẹ̀ ẹ jẹ́ mèyọ́ náà kó mèyọ́ orin rẹ̀ ẹ̀ náà alárabá akadabraid lórí rédíò ẹ jẹ́ kí mèyọ́ náà and are you ready gbé òkè. Oh, I see I'm deadly now. 50 50.